ẹ bàbá ẹ ẹ ti jẹun tán ẹ bàbá. láti bò ẹ okura dáadáa ẹ kú bẹ́ẹ̀ kú kífà ni. Is that even the name? ọmọ wèrè ó ń gbé mi débẹ̀ o. tèyí tó ní kọ́ọ̀dù ṣe wàhálà tó bá ṣe tó bá ṣe áàpù dáadáa yẹn sí mi. délé eh, dáàdì. You're so good. You're trust, such a good man. Me, me trust in, Daddy. And uh, um, pour me trust in Tabana. Yeah. Yeah. Yeah. Yeah.